Galatia orí kẹrin. Ǹjẹ́ mo wí pé níwọ̀n ìgbà tí àròlé náà bá wà ní èwe kò yàtọ̀ nínú ohunkóhun sí ẹrú bí ó tilẹ̀ jẹ́ olúwa ohun gbogbo ṣùgbọ́n ó wà lábẹ́ olùtọ́jú àti ìríjú títí fi di àkókò tí baba ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwa nígbà tí àwa wà ní èwe àwa wà ní òǹdè lábẹ́ ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá. E ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá ẹni tí a bí nínú obìnrin tí a bí lábẹ́ òfin láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà kí àwa kí ó lè gba ìsọdọmọ àti nítorí tí ẹ̀yin ń ṣe ọmọ ọlọ́run sì ti rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sínú ọkàn yín tí ń ké pé hábà bàbá nítorí náà ìwọ kì í ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ àti bí ìwọ bá ṣe ọmọ ǹjẹ́ ìwọ di àròlé Ọlọ́run nípasẹ̀ Kristi ṣùgbọ́n nígbà tí ẹ̀yin kò ti mọ Ọlọ́run rí ẹ̀yin ti ń sinrú fún àwọn tí kìí ṣe Ọlọ́run nípa ẹ̀dá ṣùgbọ́n nísinsìnyí nígbà tí ẹ̀yin ti mọ Ọlọ́run tán tàbí kí sáà kúkú wí ẹ di mímọ̀ fún Ọlọ́run èyí a ti rí tí ẹ fi tún yí padà sí aláìlera àti alágbe ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá lábẹ́ èyí tí ẹ̀yin tó fẹ́ padà wá sinrú ẹ̀yin ń kíyèsí ọjọ́ àti oṣù àti àkókò àti ọdún ẹ̀rù yín ń bà mí kí ó má bàa ṣe pé lásán ni mo ti ṣe làálàá lórí yín Ara. mo bẹ̀ yín ẹ dàbí èmi nítorí èmi dàbí ẹ̀yin ẹ̀yin kò ṣe mí ní ibi kan ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé àìlera ara ni ó jẹ́ kí n wàásù ìrere fún yín ní àkọ́ṣe èyí tí ó sì jẹ́ ìdánwò fún yín ní ara mi ni ẹ kò kẹ́gàn bẹ́ẹ̀ ni ẹ kò sì kọ̀ ṣùgbọ́n ẹ̀yin gbà mí bí áńgẹ́lì Ọlọ́run àní bí Kristi Jésù ǹjẹ́ ayọ̀ yín ìgbà náà á dà? nítorí mo gba ẹ̀rí yín jẹ́ pé ìbá ṣe í yọ ojú yín jáde ẹ̀ sì fi wọ́n fún mi. ǹjẹ́ mo á di ọ̀tá yín nítorí mo sọ òtítọ́ fún yín bí? wọ́n ń fi ìtara wá yín ṣùgbọ́n kì í ṣe fún rere. wọ́n fẹ́ já yín kúrò kí ẹ̀yin kí ó lè máa wá wọn ṣùgbọ́n ó dára láti máa fi ìtara wáni fún rere nígbà gbogbo kì í sì í ṣe nígbà tí mo wà pẹ̀lú yín nìkan ẹ̀yin ọmọ mi kéékèèké ẹ̀yin tí mo tún ń rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín ìbá wù mí láti wà lọ́dọ̀ yín nísinsìnyí kí èmi kí ó sì yí ohùn mi padà nítorí pé mo dààmú nítorí yín ẹ wí fún mi ẹ̀yin tí ń fẹ́ wà lábẹ́ òfin ẹ kò ha gbọ́ òfin nítorí a ti kọ ọ́ pé Abraham ní ọmọkùnrin méjì ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin ṣùgbọ́n a èyí tí í ṣe ti ẹrúbìnrin nípa ti ara ṣùgbọ́n èyí tí òmìnira obìnrin ni a bí nípa ìlérí nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ nítorí pé àwọn obìnrin wọ̀nyí ni májẹ̀mú méjèèjì ọ̀kan láti orí òkè Sinai wá tí a bí ní oko ẹrú tí í ṣe Ágárì nítorí Ágárì yìí ni òkè Sinai Arabia tí ó sì dúró fún Jerusalem tí ó wà nísinsìnyí tí ó sì wà ní oko ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n Jerusalem ti òkè jẹ́ òmìnira èyí tí í ṣe ìyá wa nítorí a ti kọ ọ́ pé. máa yọ̀ ìwọ àgàn tí kò bímọ bú sí ayọ̀ kí o sì kígbe sókè ìwọ tí kò rọbí rí nítorí àwọn ọmọ ẹni aláhoro pọ̀ ju ti abilékọ lọ. ǹjẹ́ ará ọmọ ìlérí ni àwa gẹ́gẹ́ bí Ísákì ṣùgbọ́n bí èyí tí a bí nípa ti ara ti ṣe inúnibíni nígbà náà sí èyí tí a bí nípa ti ẹ̀mí. E bẹ́ẹ̀ sì ni nísinsìnyí ṣùgbọ́n ìwé mímọ́ a ti wí. lé ẹrúbìnrin náà jáde àti ọmọ rẹ̀ nítorí ọmọ ẹrúbìnrin kì yóò bá ọmọ òmìnira obìnrin jogún pọ̀. nítorí náà ará àwa kì í ṣe ọmọ ẹrúbìnrin bí kò ṣe ti òmìnira obìnrin.